إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقال شيخ الاسلام محمد بن عبد الوهاب عليه رحمه الله وانواع العباده التي امر الله بها مثل الاسلام والايمان والاحسان ومنه الدعاء والخوف والرجاء والتوكل والرغبة والرهبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستعاذة والاستغاثة والذبح والنصر وغير ذلك وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله تعالى والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا فمن صرف منها شيئا لغير الله فهو مشرك كافر أدوكف الله سبحانه وتعالى أطريك لهم وتعالى لهم فنشن لمحمد صلى الله عليه وآله وسلم níjẹ̀ẹ́dógún nígbàtí a wà ní halkọ̀ kain ibi tí a ti gbé kíkà kéwú nírọ̀lẹ́ tì ní ibẹ̀ náà láti gbé ní ìjẹ̀ẹ́dógún níbi tí sheikh alayhi rahmatullah tí wọ́n ti ń ṣe àlàyé nípa níranà iṣẹ́ ìbádà Allah subhanahu wa ta'ala pàwọ́láṣẹ́ rẹ̀ tó ní káfíìsì wọn àpèjúwe àbápẹrẹ tí wọ́n kọ mọ́ wá islam gẹ́gẹ́ bí ẹ̀sìn lódindi bákan náà ipò kéèyàn wà ní múmìní bákan náà ipò ká dépò al-ihsan ìjẹniire ìjólùṣe dáadáa níbi ìsìn ọlọ́run bá nìkan ṣoṣo àti níbi àlàyé ilé àti ṣe ní ìjẹ̀ẹ́dógún wọ́n wá ní wàmínúhù dọ́á inú àwọn ìran ẹ̀sìn ní jọ́sìn tí Allah subhanahu wa ta'ala pàwọ́láṣẹ́ rẹ̀ tó ní ká wọn ọlọ́run òun náà ni àdúà ṣíṣe àlàyé lórí àdúà ṣíṣe náà láwà ibẹ̀ náà láti dájòkó kò tó di wípé ní ìjẹjọ àránfààní àti tẹ̀síwájú torí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ àlàyé nípa àdúà ibẹ̀ náà láti máa tẹ̀síwájú ní ọlọ́ pẹ̀lú gọ́ọ̀lọ́n wad-dalilu qawluhu ìtọ́ka náà rọ̀ ó ti já sí pé iṣẹ́ ìbádà tó lágbára ni táà gbọ́dọ̀ máa gbé fún ẹ̀dá míì lẹ́yìn ọlọ́run ọba tí ń gbọ́yàn tí sì ń ọba táà ń pè tí ń dáhùn lọ́lọ́run nífi ń bẹnu kọ rẹ̀ àtẹ̀míyà ọba tí ń gbọ́ gbogbo ọ̀rọ̀ gbogbo tó dá lẹ́dà tí wọ́n ń wí lákòókò kan náà nígbà kan náà níṣe sí ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́ngbógun tí ẹ̀dá ń sọ kò wá gbọ́ nìkan agbára kó dáyàn lóhun tí yàn ń fẹ́ ó tó ní lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dá lè máa gbọ́ ń wí fúnra wa ṣùgbọ́n má ní ìkápá àti lè ṣe nǹkan yẹn torí pé agbára ọmọ ẹ̀dá wà limited ó láàlà ó sì ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala la hadda li quwwatihi wa la li sultanihi agbára ọlọ́run ọba kò láàlà àṣẹ rẹ̀ ìkápá rẹ̀ kò níbi tó máa ẹ̀rí mi kí Sheikh tí wọ́n tó mú wá láti rí ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa òun ni ayatollah ń sọ wípé wa man yad'u ma'a Allahi ilahan akhara la burhana lahu bihi فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون الله سبحانه وتعالى إنه آية إن بين سورة المؤمنون آية كتادين لغو لن يغرم 117 ọlọ́run ẹni yóò wù tó bá pe ọlọ́run ọba míì pẹ̀lú ọlọ́run la burhana lahu kò sí àwíjàre kan fún níwájú ọlọ́run lórí ẹ̀ la burhana lahu kò ní àwíjàre kankan kò ní ẹ̀rí kankan tó fẹ́ fi fọ́ra rẹ̀ má lórí tó ń ṣe yẹn pó right la burhana lahu bihi kò ní àwíjàre níwájú ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ yìí explicitly kó lè yé gbogbo ẹni tí ń sọ wípé òun lè máa képe ọlọ́run nínú Islam kó tún máa rìnrìn mí bá a bá ń bẹ lọ́run náà máa bẹ̀ bá bá ń bẹ torí pé yóò bá gbà àtàwọn ìran ní wọ́n nígbàgbọ́ wípé ọmọ ẹ̀dá èèyàn lè bá ṣe ọlọ́run jẹ́ yorùbá sì gbà bí ẹ̀yà míì náà ní láwọn ẹ̀yà tí wọ́n wárí fún ẹ̀dá ọlọ́run ju ọlọ́run tó dá wọn lọ wọ́n gbà wípé agbára ẹ̀dá èèyàn ó lè dá ṣe ọlọ́run dúró wọ́n wà ní ẹ bá ti ń bẹ lọ́hùn ẹ̀yà abẹ́yẹn o ẹni tí bá ṣe wípé irú gbàgbọ́ yìí ní fi ń sin ọlọ́run wa man yad'u ma'a Allahi ilahan akhar ay ma'budan akhar ẹni bá tún ní ẹlòmíì tí ń wárí fún tí ń sìn pẹ̀lú ọlọ́run kìí ṣe pẹ́ ní ẹnìkan ní sìn bó ṣe ń sin ọlọ́run náà ló ń sin ẹni yẹn bó ṣe ń tọrọ tí ń fẹ́ lọ́wọ́ ọlọ́run tí sì ń bí ọlọ́run kó sọ́n kò níbi aburú bẹ́ẹ̀ náà ni ó tún ní àwọn ẹ̀dá míì tó náà kéèpè lẹ́yìn ọlọ́run ó lè jẹ́ nínú àwọn ẹni eré bí àwọn màláíkà bí àwọn ànábí ọlọ́run bí àwọn ọmọlẹ́yìn àwọn ànábí ọlọ́run tọ́lọ́run fún ní àwọn ìwà àpọ́nlé ìsísí àpọ́nlé kọ̀ọ̀kan caronet torí tọ́lọ́ fún wọn láwọn ìwà àpọ́nlé sí sí àpọ́nlé kọ̀ọ̀kan látàrí ìjùpájú sẹ́ẹ̀lẹ̀ fún ànábì tí wọ́n gbà fún ó wá fẹ́ràn wọn ó bẹ̀rù wọn ó pọ́n wọn lédè bí wípé bó ṣe ń sin ọlọ́run tí ń tọrọ tí ń fẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni tó ń pẹ tọrọ tí ń fẹ́ lọ́wọ́ àwọn tá à ń sọ yìí la burhana lahu bihi kò sí ẹ̀rí kankan tó fẹ́ fi fi tí ń ṣe ẹrin lẹ̀ níwájú ọlọ́run tún àtọ ọlọ́run bá pàdé ara wọn gbogbo ọjọ́ kọjọ́ tó bá kú lórí tí ń ṣe yẹn tó pàdé ọlọ́run kò lè ní àwíjàre kẹ̀kẹ́ níwájú ọlọ́run tó fi sọ pé tó ń ṣe yẹn kìí ẹbọ ni fa innama hisabuhu inda rabbih ìṣirò iṣẹ́ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà wọ́n in tó mú kí Allah subhanahu wa ta'ala fi sọ ilé ní wípé ọgọ́rọ̀ àwọn èèyàn lábẹ́pà jẹ́ mùsùlùmí bá àti láǹsàdúà tàn ṣíná sílà lóru bẹ́ẹ̀ náà ni à ń torí bọ̀bọ̀ mí tí ò bá wọ́n já sí tó lẹ́n tó ká mú wọn rúbi tí wọ́n wà yẹn tó tún ṣe nǹkan ní lẹ́yìn ìwárí fọ́lọ̀ nínú Islam gbogbo ẹ̀dá tó kùn bá rí wọn náà à ń sálámà síra wa náà kódà àjọ ń bẹ lọ́n pé ń bọ̀ wáyé ọlọ́mọ́sà ìjọba ọláyọ̀ tàláfíà járẹ́ mi gbà bọ́lọ̀ bá jọ sẹ́ wa kò yẹn àtùjọ ọmọ kíra wa náà ní wípé akóǹgbẹ́ o àti lọ àwẹ̀ yí o rẹ̀ yí o so kíra lọ hajj kò pé tó lọ kò pé kí wọ́n máa yọ zàká ọ na ọ̀nà tí ń gbà sí ọ bá yẹn ni tí ó sì ṣòro fáwátà àjọ ń bára wá sàṣepapọ̀ ní mùsùlùmí láti mọ́ sálámà sí àbí láti mọ́ rí gẹ́gẹ́ mùsùlùmí fa innama hisabuhu 'inda rabbih ìṣirò ṣẹ́ rẹ̀ ó di innahu la yuflihul kafirun torí pé Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ yí kèfèrí ó jèrè kèfèrí ò ní ńlá ṣùgbẹ́ ní bá kú lórí kúfúrú kò ní ní Allah subhanahu wa ta'ala ibẹ̀ láti mọ̀ wípé دعوة الله مع غيره كفر مخرج عن الملة كما في الله بقى من كامي àbí bá a ṣe ń bẹ ọlọ́run a tún bẹ nǹkan mí lẹ́yìn ọlọ́run ìwà kèfèrí tó múyàn kú nínú islamu ni kọ́lọ̀n kó sọ wá sọ wá fil hadith ad-du'a mukhul ibadah nínú hadith ana Muhammad sallallahu alaihi wasallam anábì ní sẹ́rí àdúrà ṣíṣe mọ́kùlù ìbáadà òun gangan ni ẹ́ńjìn tí mọ́ ìbáadà ṣiṣẹ́ nínú èdè lárúbáwá nínú èdè lárúbáwá sábá ní mọ́kùṣẹ́ lóbò mọ́kùṣẹ́

sọmásìkò tá ń bínú sí sọmásìkò tá ń rẹ̀ ní sí tí gbogbo nǹkan yẹn ò bá ti sí lára ọmọ ẹ̀dá èèyàn gbígbà ó kéèkèé sí èèyàn ni so ìjọsìn wa nínú Islam in tó gbé dúó tó so èèyàn papọ̀ mọ́lọ́run gẹ́gẹ́ bí mùsùlùmí àdúrà ni tó bá ti wá ní ìròrí wípé kò síbi tádùá èyí ti gbà báwọn kan ti máa ń sọ ọ́ ìdí kò sí rítà dùà tí è ti gbà ó túmọ̀ sí wípé ẹ̀sìn èèyàn ti ń yóòrò ẹ̀sìn èèyàn ti ń ṣe kí ni ó ti ń yóòrò torí tó bá ti lè restrict gbígbà àdúrà sínú islamu nìkan níwọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí a jẹ́ pé islamu tó ń ṣe kò yé ọ tó tó olóhun pápẹ̀ kó ń ṣe o gbàgbọ́yé rẹ̀ tó orígun ẹ̀sìn wa tó fi ń tóbi jùlọ òní tí ń jẹ́ àdúrà ṣíṣe nínú Islam wọn ló fi ní ẹ̀kọ́ bá a ṣe ń ṣe wọn ló sì nírú spiritual training tí Islam fún mùsùlùmí láti lè gbára lé àdúrà nìkan wípé mọ́ gbára lé nǹkan míì lẹ́yìn kó bẹ ọlọ́run bó ti já sí wípé iṣẹ́ hajj tá ń ṣe àárọ́fà ní iṣẹ́ hajj wa alhajjọ àárọ̀fà mẹ́yàn lọ mọ́ká tí ò bá ti rí àràfà dé tí ò rí ọlọ́run bá jọ́sìn fún níjọ́ àrọ̀fà lárọ̀fà kò ṣe iṣẹ́ hajj bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tí o bá gbàgbọ́ nínú ká ṣe labe lábẹ́ canopy islam ikúkú ń sàdúà káàkiri àmọ́ kò gbà wípé ká dó lábẹ́ islam sàdúà nìkan ní islam faramá ó wò wípé kò síbi tí àti ilé ṣe ara ò abẹ́ islam nìkan mùsùlùmí ń dá dúó sí ti fi ń sàdúà náà ni òfin yẹ lábẹ́ ṣẹ̀dá islam ń gbòdó pé ìbáradà ni àdúà kálà ń gbé àdúrà fèèyàn ṣe ó lè máa gbé àdúrà fèèyàn ṣe kí wọn náà wá káwó gbéra lẹ́ànà mú kọlẹ̀ ìbáadá àdúà in tó jẹ́ jẹ́ mùsùlùmí òdodo ní pé ọlọ́run nìkan ló takútì in tó fi wà responsible wájú ọlọ́run tó fi ń jẹ́ mùsùlùmí òdodo ní wípé ó kan ni ó dùn ni ń ta ọ́ ni ń rọ́ ni ó mẹ́rin jáde ó jáde ni nìkan náà ló ń ké pè sí gbà ọwọ́ ọlọ́run ló wà kò sí gbogbo ẹni táwọn èèyàn máa ń fi lọ ẹbá ń sàdúà sọ fún wọn tí wọ́n bá ọ lọwọ kan bọ ìsìláàmù ò sì takò pé wọn náà ń sàdá lórí nǹkankan sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ṣe fún ọ kó tó wá sọ fọ́mọ ìyá rẹ̀ nínú ìsìláàmù wípé dákun máa rántí nínú àdúrà hmm? la tansani fi salihi du'aik ní àwọn àdúrà rẹ tó ń ṣe lásìkò tọ́lọ́run sábà máa ń ti rántí ara rẹ àmọ́ kéèyàn wá sọ ara ìdí bàbá aládùá nínú islam iṣẹ́ wo lẹ́yìn ṣe àbáyàn sàdùá ara iṣẹ́ wo lẹ́yìn ṣe àbáyàn kírun iṣẹ́ wo lẹ́yìn ṣe àbáyàn gbàwẹ̀ iṣẹ́ wo lẹ́yìn ṣe a máa báyàn ṣe dáadáa sóbi èèyàn tí n bá fẹ́ ṣe dáadáa sóbi ìmọ̀ ní ìsìn ọwá gbé fún ọlọ́mọ bá mi ṣe dáadáa fún ọ <laughs> iṣẹ́ ìwò lẹ́yìn ṣe àwọn máa ń bá wọn ọkọ tí wọ́n bá sí lọ́sì tọ́jú ìyàwó wọn <laughs> ẹ̀wú fọ́ ní àrí bẹ́ẹ̀ náà ni ọgbọ́ ò lè gbé kọ́ntàkì yẹn fọ́kùnrin ọlọ́kùnrin kí mọ́ bọ́ tọ́jú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ni ò lè gbé kọ́ntàkì àdúrà síta kó fàdúrà lẹ̀ òrùfà ń gbọ́ yé báyìí torẹ́lẹ̀ míì yóò ní ẹnu tòun òdéwájú ọlọ́run kí ló dé express ìbò lẹ̀ ń gbà débẹ̀ àbíkẹ́ lómi sọ pé àwọn ẹnu wọn déwájú ọlọ́run kí ló sẹ́nu tiẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti pẹ́ ẹnu tiẹ̀ ẹlẹ́dẹ̀ ló ń jẹ kò lè déwájú ọlọ́run lóòótọ́ ẹnu tí ń jajá ẹnu tí mu títí mógùrọ̀ ẹnu tí ń jẹ rìbá bírọ̀ wájú ọlọ́run ìsáfẹ́sẹ̀ nímúyàn mọ́ wájú ọlọ́run ọmọ ìyá mi mùsùlùmí jẹ́ aládùá ọmọ ìyá mi mùsùlùmí jẹ́ aládùá mẹ́jẹ̀ wọn kọ́ ń pápá mára <laughs> jẹ́ aládùá wọ́n sì máa fi àdúà dágbà pé kẹkàn wù mí o ìgbàgbà ìmọ̀ àwọn tọrọ sí máa ṣe lóòrèkóòrè lóòtọ́ ìyẹn mọ̀kútàrù kéèyàn wá selective lórí àwọn àsìkò ṣíṣe àdúrà torí pé àwọn àsìkò ṣíṣe àdúrà yìí náà wọ́n ní ọlá gbígbà níwájú ọlọ́run wọn lọ wàdẹ̀lílù qawluhu ta'ala ẹ̀ kí n ṣe àdúrà ká ma máa sa nǹkan àti ah, ìgbọ́rí tí ó gbé olúgbòhùn sẹ́gbẹ̀ẹ́ kùránì yóò kọ́ sa olúgbòhùn náà kó yàtí ta

ìgbà àwọn nǹkan wọ̀nyí gbígbà kó jú èyàn òkú òbí ẹbọ náà ni tájìnà sí Allah subhanahu wa ta'ala tó ń sọ láyé ní wa qala rabbukum ud'uni astajib lakum olúwayín ní ẹké sí ní ìmàdá yín lóhun níbi jùmlà yìí ìjáwọ̀ ẹ̀kọ́ kan tí Ọlọ́run nínú kòránù ló wà ṣúrọ́tù Ghafir ní 60 ọlọ́run ní kí anábì sàlàyé fún wa wípé wà qala rabbukum olúwa yín tó dá yín nígbà tó bá ti ṣe ìdọ́fà èèyàn sára nǹkan kan a jẹ́ pé èèyàn nìkan pẹ̀lú nǹkan yẹn nìyẹn mo bá ti mi ọlọ́run mi ọba tí mò ń sìn ó túmọ̀ sí pé àṣepapọ̀ kan bẹ láàrin ìwà àti so ọlọ́run wá ní wà kọ́lá rabbukum ó túnmọ̀ sí pé gbogbo ẹni bá gbọ́ ọba bá dodo ó gbọ́dọ̀ sóra rẹ̀ mọ́ ọlọ́run ńgbà wá jẹ́rúsìn fọ́lọ́run tẹ́gbà kó ń ló dá yín yín gbogbo ayé yín ní darí rẹ̀ odò ní ẹwà kéte tí mo lè tẹ́rà àwọn tẹ́jọ jẹ́ ẹ̀dá bíi ti yín ń ò lè fún yín ń tẹ́ǹfẹ́ ń ò ní kápá rẹ̀ tó náà kí wọ́n dá ibẹ̀ láti rí gbọ́yé wípé àwọn kan bẹ wọ́n máa ń já nǹkan gbà ni kò sẹ́ni lè já nǹkan lọ́wọ́ kódà àwọn ara wa sí ra wa gan bọ́lọ̀ ṣe ṣe wá lọ́lá lórí ara wa àwọn kan bẹ̀rẹ̀ náà àwọn ìtàn bá gbà kan lọ́wọ́ rẹ̀ wọ́n gbàgbé ni ò lè já ò lè gbà padà wọn àwọn kan súnmọ́ lọ́n débi tí wọ́n bá ní wọ ọlọ́run ṣe nǹkan fún wa ní 5:00 pm nírọ̀lẹ́ yìí tó bá ṣe fún wọn ní 5:01 wọ́n ní wọ́n lọ́ba nǹkan rẹ̀ àfẹ́mọ́ bóyá wọ́n fúnra wọn sọ́bẹ̀ ni àbẹ́yìn lẹ bá wọn fine tune náà bẹ́ẹ̀ ìkíní bá jẹ́ ìmọ̀mọ̀ wọn ara èèyàn ni o bẹ́yìn ò bá ti dọ́lọ́wọ́n bá mà ní máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi mo lè mo ní kẹ́ pè mí odò òun ní fílọ̀ àmọ̀ yẹ̀stálvim elwujub ọ̀ràn yẹn ní ẹ máa bẹ̀ mí bí n bá fẹ́ màá kọ́ lọ́n bí n bá fẹ́ mọ́sàhábù kọ́ <laughs> ọ̀ràn yẹn ní bọ́nà ti ń pàṣẹ pé wà kí mọ̀ sọ́lá bẹ́ẹ̀ ni ń pàṣẹ wípé òdò ẹ̀hún ní in tó fi mọ̀ ní tó ní àtàjíbélà kún ìdáyín lóhun ó wá ní innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin sayadkhuluna jahannama dakhirin ọlọ́run wá pẹ̀ntí ń jẹ́ àdúrà ní ìbádà tí ṣe dédé hadithi ta kà sí wájú wípé àdúráwó mọ́kànlẹ̀ ìbádà gbogbo àwọn tán bá ti mútómútó tí wọ́n sagídí kúrò níbi ìjọsìn fẹ́mi ọlọ́run ó túmọ̀ sí pé tí ó máa bẹ̀lọ́n kó máa ṣàdúà kó sẹ́sìn láàrin tí a bá rí àwọn tí ọ̀rọ̀ súnà òye tó tán tí alùsúnà ìfàdúà àá alùsúnà gbọdọ̀ jẹ́ bàbá aládùà bá alùsúnà ṣe gbọdọ̀ fojú tó ìrun kíkí tó bẹ́ẹ̀ náà gbọdọ̀ fojú tó kí ni àdúà قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما kò sí táà fi ń jagun ní sẹ̀mí ayé ìtí ò bá sàdúwà kò sí táà fi ń tukọ̀ ìrìnàjò ní ayé àti tẹ̀sìn tí ò bá ṣe ni àdúwà àmọ́ àwọn tí wọ́n ń sọ táàdì súnà yìí sàdúà yìí bóyá torí wípé ọ̀nà táwọn gbà wípé èèyàn lè fi sàdúà aláàdì súnà rẹ̀ kàn pẹ̀lú lánàá yẹn bọ́lọ̀ ṣe ní ká sàdúà ni màá ṣe báná bí ṣe gbé mẹ́jẹ̀mọ́ àdúà kalẹ̀ ni màá tọ̀ sí ìlànà tí wọ́n náà bá ṣe ń pàkó mọ́ra súnà tó lè ráyè sàdúà mo wá fásitì yìí bẹ̀ ọ́ wáyè fàdúà o in reality bàbá rí ọ hmm, bàbá rí ọ bàbá rí ọ jìsníyàn àrí ọ lára báyìí wọ́n gbọ́n ìṣàlá gbogbo ẹ̀ ní ké tẹ̀fún tún ké lábẹ́ ẹ̀rùn gbọ́n <laughs> àwọn nàìjá máa bẹ̀ lọ́lẹ̀ lẹ́yìn bá ti ṣe bídíà lọ́sẹ̀ súnà àdúrà yẹn ò lọ títí <laughs> mo ba gbe lọ nkan ba da nkan rumo loju lawon eni bi gbogbo n para ko danu ko leke ben ko si to n se olo ni aseye lori ntọlọ n gbe fun laye to basa hassan ti hussein rọ́bí yọ lọ ainihu ma to ba kọ mejeji sọdọ yóò ni inni u'idhukuma bi kalimati llahi tammati min sharri ma khalaqa ọmọ rẹ̀ méjèèjì ọmọ ọmọ rẹ̀ méjèèjì tó ní wọ́lọ́ mú bẹ̀ ọ́ mo fi àwọn rẹ̀ tí fi ń pé jù mo fi wá sọ́dọ̀ ìwọ ọlọ́run fún àwọn ti sọ kúlẹ̀ kalẹ̀ kólẹ̀ àwọn ọdún fara ìkalẹ̀ fún mo pàdúrà yìí kì ní ọ mo nígbàtí wọ́n náà bá ṣe àfikárù tánà tó sùn àwọn ọmọ rẹ̀ òkè ó fèrà wọn láà fíìmù kéèyàn wó sùn kìí ṣe ẹjọ́ ẹlẹ́jọ́ lóhun àtìyàwó wà títí tó mú ẹgbẹ́ lọ àwọn afáà ní hadithi tí ó ń ṣe ọlọ́run alẹ́ sọ́lá tó sẹlẹ̀ tó fi fa wá láti wípé tóòrùn bá ti wọ̀ ẹ̀kọ́ àwọn kéékèèké yín sínú ilé fàáhùlẹ́kù aléhìm albab ẹ tilẹ̀kùn mọ́ wọn mẹ́jọ wọ́n jáde ta wà á tfò sọ́rọ̀j ó di pẹ́ ń lọ sùn àwọn náà létẹ̀ ẹ̀tàn kalẹ̀ ẹpa ó ṣe ọlọ́run wá sọ bẹ́ẹ̀ lẹ́nu Bukhari Muslim àwọn àdífì mi àti àwọn tíra àdífì mi wọ́n ní hikmọ̀ tó wà bẹ́ẹ̀ ní wípé níbi tọmọ kéékèèké tó bá ti dọwọ́rọ̀ tó dàsálẹ̀ àwọn àjẹ̀nú kájẹ̀nú lésù àjẹ̀nú wọn a máa pọ̀ láwọn àsìkò yẹn jàárọ̀ tọ̀sán lọ àwọn ọmọ kéékèèké sì rèé wọn tí ìlóye fi dẹ̀yìn ṣáà ṣé bẹ́ẹ̀ lórí ni, ní àsìkò yẹn gan lẹ́sẹ̀ mọ́ ni náà ní sẹ́yìn láwùjọ wa àti lè ní spiritual security yóò fẹ́ ṣòro díẹ̀ kódà tó bá tún rọrùn láwọn ìgbèríko kọ̀ọ̀kan ó lè mọ́ rọrùn nílùú ńlá torí pé bàbá àti ìyá tí ò ní kọ́ ọmọ dúró nú lérè wọ́n sì ń bẹ lọ́fíìsì wọn bẹ náà tí ìlànà ti ń ra gbogbo ago mẹ́fà àbọ̀ aago méje aago méje àbọ̀ aago mẹ́jọ ọmọ ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri nínú àdúgbò ni lọ́mọdún méje kọ̀rọ̀kọ́ ọdún àdúgbò gbogbo àdúgbò wọn ló ti kọ́nà táwọn òbí bá tún dé lẹ́yìn aago mẹ́sàn mo ránṣẹ́ jáde níbi táà ìlẹ́kọ̀ọ́ nígbàtà bá wá ń dàgbà díẹ̀ díẹ̀ táwọn èsù yẹn bá wá ń yọwọ́ àwàláyé ṣe wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó túmọ̀ wípé àdúà inú ìṣẹ̀lẹ̀ ayé mùsùlùmí abọ́dọ̀mú lọ́kùnkúndùn tẹ bá ti ń ké pè mí astajibelakun gbígba wípé ó wá conditioner that is àfàìké pè mí ìmìnira yín lóhùn náà ó tún túmọ̀ sí wípé ẹni tí ò ké pè mí tí ń bá ń ṣe nǹkan fún orí ẹ̀jẹ̀ ni gbogbo ohun tó délè lọ́dọ̀ ọlọ́run ó ìkẹ́ ẹ̀ ṣàdúrà iṣẹ́ ń rọrùn jíjẹun mú ń rọrùn ìyàwó ń bí wẹ́rẹ́ àwọn ọmọ ń lọ léèwé òun rọkọ̀ òun kọ lóde òun ráyà ti ṣàdúrà àmọ́ òun mọ̀ pé inú òun mọ́ kí lẹ́yìn fọ́ ìtajẹ́ǹtì àbí rọ́ọ̀sẹ̀ wo lẹ́lò tẹ́yí fọ́nú yí tó fi mọ́ bí ṣòro bá dé bẹ́dà tí bá ti ń ṣe é bọ̀ wá látẹ̀yìn inú àdúrà ní máa ń kún lọ́wọ́ kìí sàdúrà òjijì nígbà tí ṣòro dé bó sì jẹ́ pígbà tí ṣòro dé náà ni ọlọ́run ṣe tán afaman yujibu al-mudtarra idha da'ahu wa yakshifu as-su'a wa yaj'alukum khulafa'a al-ard أإله مَعَ اللَّهِ قَلِيلًا مَا تذكرون gbogbo ẹni tára ní tó bá lè ké pọ̀lọ́wọ́n bá pẹ̀lú èdè yóò wù bá àmà tó gbọ́yé Allah subhanahu wa ta'ala ṣetá láti dá lóhùn ẹni bá wá takú tó lóhùn bẹ lọ́hùn irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n wọnú jahannam dákìrí lẹ́ni yẹpẹrẹ ní tí Allah subhanahu wa ta'ala tún sọ níparí ayà ó fúnyàn lára torí pé kò sẹ́ni kan ẹni àpọ́nlé kan tí ó wọnú jahannam kò sẹ́ni sọ pé àwọn tí wọ́n bá takú tí wọ́n sagidi kúrò nílùú máa bẹ̀mí ọlọ́run tí wọ́n sí ọlọ́run látara àdúrà ṣíṣe wọ́n wọnú jahannama lẹ́ni yẹpẹrẹ ìyà míì tún ní yẹpẹrẹ yẹn jẹ́ lórí ìyà ìwọnú jahannam ẹ̀bẹ̀lá subhanahu wa ta'ala gbogbo tí ma ń bàdúrà ẹ̀dá jẹ́ tábà ìfíngbà wájú ọlọ́run tàbá wùnú wà mẹ́sàjáde túnbá tàbá rìn núrin mẹ́sàjáde fílẹ̀ tàbá ń sọ lọ́rọ̀ mẹ́sàjáde pàtì kamọ́ sọmá lẹ́yìn dùá àṣẹ́kì rahimahullah wọ́n fẹ́nu kan alkhawf wọ́n ni wàdẹ̀lìlù alkhawfi qawluhu ta'ala fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ayayin bẹnu suratu al-imran ní verse 175 alkhawf ìbẹ̀rù ọ̀nà méjì méjì máa ń wá ọ̀nà àkọ́kọ́ bí kíyàn ti ma assume pàbúrú kan fẹ́ ṣèyàn kíyàn tó ma wá jáyàdé kó tó dé wọ́n rí tẹ́lẹ̀ Dangote tó fèsì ẹ báyìí ní kọ́nà tó bá lóò yí sẹ́gbẹ̀ kòtò ẹgbẹ́ tìbí náà kòtò pé á ah, kí ló kù báyìí tí wọ́n nígbẹ̀lẹ̀ mi lé ìbẹ̀rù kan nìyẹn àbí ó ti ní nǹkan tọ́lọ̀ ń ṣe fún ọ nínú oore tó ń bẹ̀rù kó mọ́ bọ̀ ẹ̀rí ẹnìkan inú àwọn alásùnmọ́ èèyàn ló bá ń sàlékún dáadáa wọn ọlọ́run fi ẹ̀sìn pán wọn lé ó fi jẹ mú àrísìkí kò fi jẹ wọ́n ya? wọn ò sì ráhùn pa fẹ́ ṣìnáwó bàbá wa lọ́rọ̀ wọn wà ní ibùnrọ̀ Rọ́jí ẹ bá mi fikúnnà ti pé ẹ̀rùn kankan ṣoṣo wọn nígbà yẹn ọmọ rẹ̀ ìyàwó skul jẹ́ mm, mm, mm, kò rí dégbé kódà àwọn rí àwọn òbí àwọn tọ́jú bàbá tí wọ́n lọ ó wá kù yá ẹ̀dùnmọ̀ wọ́n ń bà wọn pé wọ́n lọ́run ṣé ìyá yìí ò ní padà sọ fún àwọn sẹ́mà kọ́nà kan sàánú èèyàn kó jẹ́ mùsùlùmí tí máa ń gbọ́ wà sí kó mọ́ wá ronú kú kó mọ́ wá pé ókè tó ń bá tiẹ̀ kú báyìí ìyàwó ọmọ sẹ́wọ̀n sọ́fà fún òde sọ́fà but tó ń bá lọ kú ṣáájú ìyá òun bó ìyá òun ti fẹ́ sí tí wà ló mọ̀ bẹ̀rẹ̀ lọ pé wọn ọlọ́run jẹun gbẹ̀yìn ìyá tó jẹun gbẹ̀yìn wọn o mẹ́jẹ wọn sunkún wọn oníkí ẹmọ ń bá fún máìjọ ń gán kódà àwọn kèé wá káwọn sàdọ́ àpé wọ́n lọ mọ́jọ ọmọ mi ó sunkún mi <clears throat> mọ́jọ bí mi ó sunkún mi ọlọ́run sì gbàdúrà yẹn fẹ́ràn ọlọ́run ọ̀bà náà hmm? tó ti kó sùn méjì báyìí ni àwọn jáde láyé mo ní ọlọ́run gbàgbà yàn àbí ògbà mo dúpẹ́ fọlọ́run torí pé ìmọ̀ ń sábà wo lára òbí kọmọ tójú rẹ̀ sún tójú rẹ̀ wọlẹ̀ kó tún wá jọmọ tó sún pé òun náà ní tọ́jú èèyàn jù kí kí kẹ́kẹ́ jẹ̀yàn yà ìbẹ̀rù a máa wáyé orí tọ́lọ̀ ń ṣe fún mi ìdóòyìn sí ní bọ́ ẹ̀rọ máa bàyà ókè aburú tẹ̀yẹ̀ tún wò lọ́ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ náà ẹ̀rù mọ̀ báyà ọlọ́sìn fàlá tọ̀kọ́ fún hómù àkọ́ fún ní nǹkan tó mú mi ní ó ní àwọn àfáìsìn tí wọ́n fojú ìbẹ̀rù wọ́n ní a lè wúkó ní ẹ̀ràn bíi mẹ́ta ìran àkọ́kọ́ kọ́fù ṣéjì ó ní ìbẹ̀rù kọ̀kọ̀ ìbẹ̀rù ìbẹ̀rù pamá kẹ́dà máa páyà yìí tí èso ọlọ́run nínú nǹkan tí ìlú ní kàpálé lórí lẹ́yìn ọlọ́run ó ń bẹ̀rù nǹkan tí èso ọlọ́run lórí tó lè ní kápá àti ṣe lẹ́yìn ọlọ́run bí kó máa bẹ̀rù wípé láwájá ó lè ṣe mí láàṣà ó lè gbáṣà sí mi láà lágbájá ó lè pa mí lọ́mọ ó lè pa mí lágbájá ó lè ta mí lóṣì lágbájá ó lè sọ mí dolórí ibú gbúrú àwọn kan wọ́n pè ní khawf asif torí pé in tí máa ń sọ àwọn èèyàn náà dẹ́lẹ́bọ̀ ìbẹ̀rù náà ni ah ah ah kíní ka bìdí yàn yàn yóò àwọn sọ àwọn yẹn ní àwọn ajẹ́ jésù kan tí ó fi wọn qualify wọn <laughs> wọ́n lè pa òun lẹ́kún wọ́n lè ṣe kìíní kan wọ́n lè wọ́n lè sọ ọ̀sán dòru wọ́n lè alákọ̀ fòsìr làṣẹ́kà náà hádá náà kìlọ́n alìlmìlá tó bá jẹ́ pé irú bẹ̀rù yìí ní bẹ̀lẹ́ mìíràn tó sì ń pèrà rẹ̀ mùsùlùmí kó rẹ̀ ṣe o torí gbogbo tó bá ti ń bẹ̀rù pé lágbájá ó pọ̀ ọ́ láyé wàhálà onídìí kan sínú sẹ̀mí ayé gbogbo ọjọ́ tẹ́ni rẹ bá ti ń bẹ̀rù pé àmì tó lè ṣe mí ní àgbákò ó lè báyé mi jẹ́ tọ̀wọ́ padà rọ́pò ọlọ́run fún ọ gbogbo tó bá ti kí ni náà ṣẹlẹ̀ síyàn àti fi kọ́ sára ọlọ́run Allah subhanahu wa ta'ala sì ní wa ma asaba min musibatin fil ardi wala fi anfusikum illa fi kitabin min qabli an nadra'aha inna dhalika 'ala Allah yasir gbogbo fìtínà àgbákò àjálù tí bá ń ṣẹlẹ̀ lórílẹ̀ àbí ń ṣẹlẹ̀ sára yín ah, èmi ọlọ́mọ kọ́ o ó sì lásìkò tí mo ní yóò ṣẹlẹ̀ sí ẹni tí bànújẹ́ ó kàn ń gbò bá dàgbà kò ní kàn kékeré mọ láti ọmọ smooth ni kò ní challenge kan rí kò mà láàbúrú kan rí kò ní experience pé ń tàyàn ròyàn rí kété tó bá níyàwó tán tó bímọ sọ́wọ́ báyìí ọlọ́mọ á gbé

Al-Allama Ibn Qayyim rahimahullah ta'ala ní tí wọ́n sọ gbogbo nti wọ́n fẹ́ ma bẹ̀rù n'inu àwọn alágbára òkùnkùn àwọn ẹ̀mí ìdọ̀tí tá to fojú tara wọn má jẹ irúsìn ọlọ́run dáadáa má to bá dó tọ́lọ́run dáadáa ọlọ́run máa ṣẹ̀rù wọn sọ wọn ẹni bẹ́yìn bá ń eléyìí nínú gbàgbọ́ ní kejì nínú ọ̀ràn bẹ̀rù al-khawfu at ìbẹ̀rù àdámá eléyìí wà natural kò sẹ́ńtì ní ẹ̀kàn bẹnu lé náà iná bá bá sọ́nù lé ó ní ìwọ ètà náà Ibrahim kú ní ya náà kú ní bá rí dábò fà nígbà ọgọ́rùn ó jò ní rọ́wú tó bẹ́ tọ́lọ̀ sọ kalẹ̀ fún òsì láyé mọ́ láti mọ̀ wípé wọ́n ń da nǹkan rúmọ́ wa àwọn olè wà ní mọ́jíṣẹ́ ọlọ́run wà dọ́dọ̀ àwọn olè àwọn olè wá kó ìbọn bò ìbọn wà wọlé a ní kí yà sí mo lò ah, ah, ah, <laughs> yàtílẹ̀ lò àwọn ẹni ọlọ́run mọ́ lò yàtín ẹ jẹ́wọ́ bí kẹ bó pamọ́ kéèyàn rí nǹkan tó fẹ́ hàmù èèyàn kẹrù báyàn ọkàn dédé lọ láàrin gbó kìnnúkàn jáde lójijì ó wá bẹ̀rù wá họ wọ́n wá ní òtù ẹ̀ní mọ́ni ẹ̀sìn ẹ̀tẹ́ ẹ̀ní mọ́ni ẹlọ́nu zoo ẹjọ́kù sínú zoo olóra kéèké ó wá ta ó ní mi wá ẹ lè sọ lẹ àmẹ́mọ́ kò ní olójo tí ẹ̀ ní ọ́ àkẹ́kẹ́ lásán tó bá ti pẹ́ tí bá ti ń rí tí bá ti ń rí olèmọ́dáyà àjámá ìbẹ̀rù àdámá nìyẹn ó ní mi lè wọlé lálẹ́ yìí kí ló dé èmi àti ìyàwó mi ló gbólóhùn aṣọ nígbà tí kọ́ omi gbóná ni ó jẹ́ inú ìjẹ́gí fẹ́ súnlé àwọn alágùntẹ̀ ní mọ́ ah, ah, ah, ìbẹ̀rù àdámọ́ nìyẹn fàkọ́rọ̀jà minha kha'ifan yataraqqab qala rabbi najjini min al-qawmi adh-dhalimin anábí ọlọ́run ní ìsẹ̀mí ayé láàrin àti Fir'aun ìjọ tó sákò nínú gbòrò misra tí ń kọrí sí madian yóò kò núlù kọ ìfà ẹ̀rù ń bà ní yàtàrọ́kọ̀ níwọ̀tún níwọ̀sì níwọ̀wájú níwọ̀yìn tí wọ́n mọ́ bọ̀ tí wọ́n mọ́ bọ̀ abọ́tídé akin nínú ẹ̀dáyẹ̀ sí kómi yọ kómi là kó lọ́wọ́ àwọn alábòsí ẹ̀kọ́ kan nìyẹn fèmí àti ẹ gbogbo bàtà wà ní situation tí bẹ́ẹ̀rù mú wa ká máa ṣàdúà ìgbà yẹn ẹnu ẹ gbọ́dọ̀ fúyẹ́ ṣàdúà mọ́jọ wúwo máa ṣàdúà ìran kẹta oníkẹ́dà èèyàn èyí tó jọ́ràn tó yẹ kó ṣe kó máa bẹ̀rù àwọn èèyàn láti ṣe kó máa bẹ̀rù àwọn èèyàn láti ṣe eléyìí kìí ṣẹbọ àmọ́ tó kù díẹ̀ káàtó ni ìrántí alákọ̀ọ́kọ́ ẹbọ nìyíun tó jẹ́ kọfù sír ìran kejì alkọfù tọ̀bí rí ìbẹ̀rù sàdámá eléyìí àdámọ́ mẹ́ẹ̀dá èèyàn ni kò sáburú fún ẹ àbí ń sá lábẹ́ ilé tó fẹ́ wó pààyàn mọ́lẹ̀ ó lóun lè wọnú ẹ̀ kò torí ẹ̀ jẹ́lẹ́bọ àmọ́ kẹta oníbẹ̀rù pé kí n bá ilé ṣe kíní ayé ó bú mi tí ìbá ṣe kíní ayé ó bú mi eléyìí ó kù díẹ̀ náà ó ń sàlàyé péyàn lẹ nígbàgbọ́ ni kò túmọ̀ sí péyàn nígbàgbọ́ ṣùgbọ́n yín sàlàyé péyàn lẹ nígbàgbọ́ ni ẹ tó yẹ kó lè dúró síwájú ẹ̀ kó ọ̀rọ̀ fún kò lẹ́rù rẹ̀ ń bà ọ́ ẹni tó kò lè sọ fún pé iṣẹ́ ìṣe ikú díẹ̀ káàtó kúlẹ̀wù rẹ̀ ń bà ó tó rí rẹ̀ dẹ́lẹ́bọ̀ àmọ́wà coward olẹ́ olójó mùsùlùmí èyí olójó alẹ́dínà qala lahumu Abẹ́lá Subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn la ilaha illallah ṣe wá lẹ́rú tó lè máa bẹ̀rù ọlọ́run ọba nìkan má gbé bẹ̀rù ẹ̀dá kan sẹ́mi kí wa má innama zalikum ash-shaytanu yukhawwifu awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ẹ̀yin yùkọ́gbùfò àwòlìyá à ah, èsù yẹn àwọn ẹni tí ẹ̀ ní ma ń jáláyà ma dẹ́rùbà àwọn ẹni ìgbà tí wòye sẹ ní èsù kí ló ń dẹ́rù àwọn ẹni èsù fún ibẹ́ ni ọlọ́run ni wọ́ إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون àwọn tí wọ́n ń bẹ́sù ṣe ni wọ́n mọ̀ bẹ̀rù èsù fìgbàgbọ́ rẹ ìbẹ̀rù rẹ fìdí sọ́dọ̀ ọlọ́run ọlọ́run padà gbé ọmọ orí ẹlòmí ìbẹ̀rù títí fá kìí wálé má ní gbogbo olú àwọn àjẹ́ ni wọ́n wà ń bẹ ìjẹ̀sí ń dúpẹ́ fọ́lọ̀ díẹ̀ díẹ̀ lọ́dọ̀ kan ti ń bọ̀ ìlú kan bẹ̀ ní ó mọ́tò sí <laughs> àwọn àfáwà tí wọ́n bẹ̀rù ńgbà náà wọ́n tún jago yìí ń fa ẹmọ wálé léyà ẹmọ wálé lásìkò kó wọ́ síwọ̀n èkú bí tẹ́ wà ní pọ̀lọpọ̀ àwọn ará tí ń bẹ lẹ́kọ̀ọ́ àwọn ará lókè yẹn lé gan wọ́n lé gan ṣé wọ́n rọ̀ gan ní lẹ́kọ̀ọ́ wọ́n rọ̀ gan <laughs> tó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sátọ̀ náà èèyàn kúkú ń kú nígbà wọ́n la fẹ́ sá fúnra wa dà káà ní gbó ká fèsì challenge yẹn spiritually ó fi iṣẹ́ rẹ̀ ó fi jà lógun ó fi mọ jìnà sẹ́sẹ̀ ó fi jà lógun ó fi àdúà ó fi jà ó fi àwẹ̀ gbígbà ó fi jà tó wọ́n sì gbé ọbọ̀ orí wà inna jundana lahumul ghalibun ọlọ́run dákun sáà kìí sọ rẹ̀ sọ wa dáàbò rẹ̀ bò wá la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk